everyone welcome to Tony Talks ah bàbá Gbágbo yimika wọ́n jáde ah wọ́n dẹ̀ ní láti sọ oríṣiríṣi ọ̀rọ̀ nǹkan tó ti ń ṣẹlẹ̀ látijọ́ ẹ̀ nípa um, um, um, Lizzy Anjorin Nipa um, for Fọlá Tinubu and also nípa ti um, nǹkan tó ṣàṣẹlẹ̀ and what ní láti dá sí it?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 mo ń tọrọ ẹni náà ó mọ ọdún tó ti ní kó wá ṣe ni tó ń sá. àbí o ìyẹn la máa gbé jáde lọ́la ìdí tó fi ń sá fún mi. ó mọ ọdún tó ti ní kó wá ṣe ni tó ń sá. àǹtí ẹ oníkẹlẹ yìí nígbà yẹn ló sọ pé bàbá àwọn ọmọ ẹ ti kú. ayé gbọ́rọ̀ tẹ máa ń pàdé Ìyábọ̀ Òjó wa ń ẹ ẹ ń kọ sítórì ò ń sunkún kọ sítórì ẹkún ẹkún eléyìí pẹ̀lú kiri. Iwo ọmọ dámèjì tẹ tẹ ṣe sínú ayé Lizzy Anjorin tó jẹ́ pé Ọlọ́run ló kó ọmọ yẹn yọ wọ́n ń sáré kiri iná wá ń jòwọ́ náà wọ́n wá ń èkà ni ẹ́ tó ọmọ ẹ pé kò dáa kó máa yọ̀yàn lẹ́nu. kí Tinubu gbà ẹ Tinubu rí tiẹ̀ rò ohun tó wà ní Nàìjíríà yìí ọ̀rọ̀ ipò bímọ fọlágbájá ni Tinubu máa dá sí mú tó wà ní Lagos State ọ̀rọ̀ ẹ ní kílẹ̀ tí ń forúkọ ìsanwó olú máa dá sí nínú tó wà ní Lagos State lẹ́yìn ọ̀rọ̀ ẹ ló kù sí tó fẹ́ dá sí. wọ́n ìtẹ̀tẹ̀ fi ń pe àwọn ẹni ẹlẹ́ni báyìí kí ló dé kí ni wọ́n gbà lọ́wọ́ yín tẹ́ ń pè wọ́n táwọn ló ní kó lọ forí kó táwọn ló ní kó gbọ́rọ̀ ẹ̀ wá sí social media ni. Hmm. ó ṣàrígbọ́ tó di di pẹ́sidẹ́ǹtì gan sọ pé wọ́n ń bú òun gangan ní lórí social media ó lóun ò kí ń wò mọ́. ìwọ wá fúnra ẹ gbé ọ̀rọ̀ ara tiẹ̀ wá síbẹ̀. Si ni wọ́n ṣe kó tún gbẹ̀ ẹ́ ládùúrú owó tó ti dá fún ẹ Fọlá. àbí wọn kọ́ lọ lọ sí pàtí white kìnnì kan ní December tó ń ṣù ẹ ṣé wọlé bí gba sórí èmi ò ní ní kó má dáwó fún ẹ o èyí tẹ̀ ń dáwó fún Fọlá ẹ máa dáa èrè yín ẹ ti ń kó nà án ara èrè yín náà lẹkún tó sun jáde yẹn kò sọ fún yín pé látìgbà tẹ ti ń dáwó fóun o nǹkan tó ń fowó ṣe leléyìí o ẹ ṣe gan o ọwọ́ yín náà máa lọ sókè ẹkún ló fi wá sun oore fún yín ní January oore tẹ ti ń ṣe fún láti bí ọdún mẹ́ta ẹkún ló wá gbé wá fi sun oore fún yín ẹkún tẹ tún ẹ̀yin ẹ tún ba kò sí ẹkún yẹn ní January torí three years tẹ́ fi dáwó fún tẹ́ fi gbé mọ́tò tẹ́ fi dáwó mọ́tò tẹ́ fi dáwó mẹ́kà tẹ́ fi dáwó ilé ẹkún ló wá fi dúpẹ́ lọ́wọ́ yín ipe kẹtù gbà ó. èmi ò ní ní kẹ máa dà wẹ́ máa dá ẹ máa dá owó yìí. Ìyábọ̀ Òjó ìwọ wá ń kígbe ṣé o mọ̀ ẹ́ pé igbe tó ké yẹn ìhun tó ń sọ yìí, ṣé o mọ̀ ẹ́ pé ti ń bẹ̀ tó sọ fáwọn yìí. ìwọ wá jẹ́ tó wá sọ pé kan ọlọ́pàá ṣe kìnnì kan kan ṣe nìkan ìwọ ó wá lọ́wọ́ rẹ̀ nínú fọ́tò yẹn kó wá gbẹ níbi orí lé ọrùn sí orí. níbi tó ti ń hùwà ìkà tó ti ń ṣe oore àìnídìí oore àìlọ́pẹ́ orí àwọn tó bímọ gidi tọkọ wọn ti kú wà tó lè gbèjà. tó lè gbèjà. àwọn ọmọ kan wà nílùú tó lè gbèjà. àmọ́ fíìmù yìí náà ni torí tó gbé dání igi eléèrà ló gbé igi eléèrà ló gbé. ní sanjọ́rìn èèyàn kan bá ń sọ fún ẹ pé wo mo mo wà lẹ́yìn ẹ̀ ọlọ́run ọba ló máa ń wà lẹ́yìn èèyàn o níbi tí ọlọ́run ọba ti máa tó ti tó lágbára òun ló máa ń wà lẹ́yìn èèyàn èmi ò sí lẹ́yìn ẹ̀ ọlọ́run ni kó wà lẹ́yìn ẹ̀ Orí tó bá ní kéèyàn wà lẹ́yìn ẹ̀ ó lè gbàgbé sùn irú àná tí ọ̀nà rẹ̀ gbẹ̀pàgbé yín mi ká ń ṣe program èmi sùn gbogbo ẹni tó ń pa wá mọ́ kì í tó ògbé ni kì í sùn ọlọ́run ló ń jẹ ni kì í sùn èèyàn máa ń sùn ṣùgbọ́n ọba tó ń pa Ísírẹ́lì mọ́ kì í sùn kò dẹ̀ ń tó ògbé òun pa ẹ́ mọ́ o òun ló dẹ̀ máa pa gbogbo wa mọ́ lágbára ọlọ́run ọba tí kì í sùn òun ló máa ń gbárò yí òun ni kó máa dúró tì wá lọ́jọ́ gbogbo hmm. òun lèmi tọrọ fún òun ni mo tọrọ fún gbogbo olólùfẹ́ ọ̀nàrẹ́bù ẹ̀pà gbogbo òun lọ́ba tí kì í sùn tí kì í rẹ̀ ó máa ń rẹ ènìyàn hmm. ọ̀rọ̀ èèyàn máa ń sún ènìyàn ṣùgbọ́n ọlọ́run ọba hmm. ọ̀rọ̀ èèyàn kì í sun torí gbogbo àgbáyé ló ń pè é ní gbogbo ìgbà òun lọ́ba tí kì í sùn. Mm. gbogbo nǹkan tí ìyàbọ̀ Òjó ń ṣe ìlara lèmi máa kà á kún o. Ìyábọ̀ Òjó igi eléèrà ló gbé àwọn ọmọ òrukàn wà mímu ní Nàìjíríà ní gbogbo eréà ibi tó ń gbé náà gbé wọn ó ṣe òdodo hmm. ó yẹ jẹ́ àwọn èèyàn tó bá ti lórúkọ Naira Marley ó ti ṣẹ́ kò sẹ́ni tó mọ̀ ìgbà tẹ́ ń ṣọ̀rẹ́ ìgbà tẹ́ hmm. gbé gift fúnra yín kò sẹ́ni tó mọ̀ ìgbà tó fẹ́ bàjà ó wọlé nítorí Mohbad ó wá dákẹ́ fe títí dì sí Fọlá ló tún gbé dání eléyìí ló máa ní ẹ lára inú mi wá dùn gbogbo àwọn tó ti ní kọ́ọ̀sì lára nìwọ náà ń bá rìn hmm. èmi ṣiṣẹ́ ṣiṣẹ́ òun ló ń ṣe gbogbo ìjọ tí ìjọ tí ẹ ẹ ti pè é sórí sórí kinní tó ń sọ̀rọ̀ ìjọ ẹ̀ mo ti mọ̀ pé ayé gbogbo yín ti fọ́. torí ẹni tó fi orúkọ rere kò ní bá kò ní bá ẹ Sabim kò tò láyé. kò ní bá tò. tó bá ṣèṣì bá tò kó tún ṣèṣì padà ni. Yeah. Hmm nígbà tọ́lọ́run tó máa kẹ́ títí tí Ìyábọ̀ Òjó o tó bá èṣù of London ṣe hmm. o rí pé èṣù yẹn náà ló máa di gbogbo yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn èṣù yẹn máa dì yín pọ̀ yìí ṣèpè o yìí ṣèpè fún yín o torí orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ hmm. Ìyábọ̀ Òjó yóò tọ́ ni o ló ṣe wá bẹ́kùnbẹ́kùn kiri gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Fọlá hmm. láti 1940 òun ni wọ́n fẹ́ gbèjà hmm. òun ṣìṣe lọ ni ṣé o mọ̀ ni o mọ̀ ni o lówó gíláàsì kò wo ara ẹ̀ kó wo ìgbé ayé ẹ̀ kó wo àwọn èpè tí Ọlọ́run ti dájọ́ fún ẹ láti September sí sí yìí. igi eléèrà ló gbé o igi eléra ló gbé oyè bẹ́ẹ̀ yẹn igi eléra ló gbé Ìyábọ̀ Òjó tó bá rí yẹn sọ ó dẹ̀ rí hmm. gbéra sọ́lẹ̀ ní ṣe é èmi ni mo tó yìí òun ló ń ṣe é ó dẹ̀ jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run o ò jẹ́ nǹkan kan nínú ayé ara ẹ gan òun fagídí ló gbà ní torí gbogbo orí tó ti tì mẹ́wọ̀n tó ti ṣe ọ̀rọ̀ èké lórí ayé wọn gbogbo wọn ní ìdájọ́ ìṣe máa bí ẹ́ àdàbí tó bá dá ẹjọ́ mu Mohbad yẹn dáadáa tó dúró níbi dáadáa ló ní jẹ ìyà. Hmm. torí wọ́n mọ̀ fúnra ẹ̀ yí pé ìkà ló ṣe láàrin yẹn hmm. Ìyábọ̀ Òjó ọlọ́run á san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ fún ẹ. àgbàbí tó bá jẹ́ pé ìjà fọlá tó ń gbé ìjà dáadáa ni ló máa fi làlùyọ. Hmm. ó máa dìídì fọwọ́ ara ẹ̀ bá yí ara ẹ̀ jẹ́ nǹkan ni. gbogbo ẹ̀yin tẹ̀ ń dáwó ẹkún ni fọlá fi san oore fún yín ní January yìí. ibi tó bá ti wù ẹ́ ló ti lè lọ sílé o bá o bá lọ sílé mẹ́kà àfọ̀ǹta kí ló kàn kí ló kàn yìí wọ́n ń jà lẹ́kẹ̀ẹ́ o bá lọ o bá lọ sí kò lọ sí orí èkó ìrìwò kò lọ ṣe kò kún anybody ẹkún náà ló máa gbẹ̀yìn ọwọ́. níbi tí làákà yí ẹ ò ti sọ fún ẹ yí pé ah, ìjà tẹ́ ń jà fún mi ó ti tó. o ti ṣí platform tó ti fẹ́ máa máa ṣe tó ti fẹ́ máa gbọ́yàn òjò ń bẹ̀ kò dẹ̀ máa fi platform ẹ bèrè nǹkan tó bá fẹ́ wù ẹ́ lọ́wọ́ àwọn oníbàárẹ̀ ta ló fẹ́ mú ẹ. àmọ́ nítorí power of Anthony power of Anthony tó hmm. fún wọn èmi ò gbọ́ rí hmm. ó fún wọn ní ìwé ilẹ̀ òògùn wọn ní nǹkan gidi power ẹ pé bá mi ba ayé èèyàn jẹ ló fún wọn wàá jẹ èrè tí wọn náà máa rí èrè pèrè ẹkún tó máa rí náà ló ti ń sun ẹkún yìí ìwọ tó ṣe máa tún ẹkún gidi síta tó máa wò tó máa sọ fún ọmọ wípé wọn ti ba ayé ẹ jẹ ẹkún tó ṣe máa sun mo kí gbogbo ilé ó dàbọ̀ o tí ò ní ti gbogbo wa o gbogbo wa máa balẹ̀ o ẹ ṣeun gan ni ma hmm, thank you so much mommy. yeah ah eh Ola. máa sọ rídì sí ọmọ yẹn fi ń sá fún DNA wọn la máa ṣe lọ́la so ó ṣeé ṣe kó jẹ́ pé péjì tí mo pè ní lẹ́ẹ̀kan ẹ̀ ẹ̀pà gboyimika blog ni màá ti sáré ṣe lọ́la àdé fi àwọn oríṣiríṣi tá a rí tá a gbọ́ kí ni ìdí tó fi sọ pé àní DNA yẹn kò wù mí ṣe ẹ̀ẹ́dẹ̀bí tó wà ń purọ́ lánàá pé àwọn kan ló ń sá irọ́ òun gangan DNA òun ń ṣe àlásìkò yìí sẹ́ẹ̀ gbogbo ẹ̀gbin tẹ́ fi ṣe ra ọmọ yẹn táàmì iná máa fẹ́ gbà hmm, ẹ má mi ọ̀la ṣá lè sọ náà nìyẹn pé ẹ má mi ọ̀la ǹjẹ́ kí n máa ń láìkí máa fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ tí mọ́ ìbá ti lọ́ bá ti bá mi analyse gbogbo gbogbo ṣó yẹn ju pé kí mi kọ́ra sọ pé báyìí báyìí ni <laughs> oh máa enjoy ọ̀rọ̀ mọ́ mi dáadáa that's good that's my matron ẹni tẹ́ bá mọ matron mi matron mi ló ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán yẹn a bá mi analyse everything àṣẹ sọ pé abẹ́rẹ́ ti wá lókùn dì kò sẹ́ni tó wà láyé tó lè ṣe mistake bọ̀tọ́mọ kékeré bá ti bìlú pé òun mọ gbogbo ẹ̀ tán eh, kàn má bá òun sọ̀rọ̀ kan kàn gbẹ́nu sàn òun tó màmá ṣiṣẹ́ ni lẹ́sẹ̀ rí ọmọ rádaràda tá à ń pè ní dọ̀kásì yẹn sì tó jẹ́ pé ojoojúmọ́ ló ń ṣiṣẹ́ ní pé kí ló fà ní pé ó ti bìlú pé ohun tóun bá sọ òun ni fáínà kò sẹ́ni tó gbọ́n tóun mọ́ òun ni olórí ni donation òun ni kíníkan donation ẹ mọ̀ pé èmi máa ń béèrè lọ́wọ́ ẹ̀ ń gbà mí pé ah ṣé àwọn ò lágbàlagbà nù tíìmù ẹ̀ yìí ni tó máa máa bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ah, ìwọ ọmọ rádaràda yìí torí tó bá jẹ́ pé ó ní àgbàlagbà nù tíìmù ẹni kò yẹ kó jẹ́ pé táìmù tí ọ̀rọ̀ mọ́tò tí ò tí ì tán la tún ṣẹ̀ṣẹ̀ ń gbọ́rọ̀ lé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ká ní pé ibi tí àgbàlagbà bá wà àyìn àgbàlagbà gidi o ká sọ̀rọ̀ sí ibi tọ́rọ̀ tọ́rọ̀ wà o ká níbi tí àgbàlagbà gidi bá wà nù tíìmù ẹni kò yẹ kó jẹ́ táìmù yìí la máa tún máa gbọ́ pé Eh, wọ́n lọ gba mọ́tò àwọn kọ́lé kì í lé ilé tún jẹ́ ọ́díò eh? wọ́n kọ́lé òfo ẹ̀yìn mọ́tò lọ́n lọ sí mẹ́kà òfo ṣé understand gbogbo kinní yẹn ló ń bí wa nínú. Hmm. kò tètè rí ìdáde ni o mo rí pé kọ́ gbogbo kinní yẹn ló ń bí wa nínú pé ah. ah báwo ló ṣe ń ṣẹlẹ̀ ẹ ló sà. ẹ gbàgbọ́ yí mi ká. bàbá nìyẹn. àwọn ọmọ mi tàn pé sí yẹn lágbọ́ hmm. ọlọ́run ìmọ̀ ìmọ̀ye wọn kò ní bàjẹ́ lágbọ́ elédè mari. àwọn náà máa gèrè gba ọmọ wọn lágbọ́ ọlọ́run. sórí ìwo tí yóò kálukú wọn fi lajú sílẹ̀ bàtísítà tí wọn fi sọ̀rọ̀ tó fi ń sọ̀rọ̀ ní ìsìn mi pé kí sọ̀rọ̀ tó kálukú fẹ́ sọ̀rọ̀ sówó lẹ́fẹ́ gbé fún wọn ni. Hmm ṣùgbọ́n káwọn yòókù mọ́gì sí kòtò ni. Hmm. jẹ́ kí irú fúláyà yẹn kó lọ ronú ara ẹ̀ torí ọmọ yẹn ọlọ́mọ ah, yẹn ká dé sí kòtò ayé o. sórí orí orí ayélujára wa yìí hmm. àjẹ́ bẹ́ẹ̀ osun bẹ́ẹ̀nbẹ́ lẹ́bi ológun bẹ́ẹ̀nbẹ́ gbolówà bẹ́ẹ̀ ká má sí ẹ̀wọ̀n tó ń gbá jù wá. nítorí ẹni pé táyà ti bàjẹ́ amọ̀jẹ̀ òkú ní mú ti wà. Hmm. àwọn tí à ń wò yìí àwọn kọ̀ọ̀kan wáyé pé ẹsẹ̀ rẹ̀ wọ́n ọ̀pọ̀ ṣe rìbísì ṣe wọ́n ní ti ogun ló ti mìíràn gan mu hmm. ojú ti wè lọ́ọ̀ yìí ti lọ. so you can't expect you can't expect them to behave normal. Mm. And, and when they believe somebody of their own caliber is moving towards mm. or is more far away from them, mm. If we married they beef only yes in beef because okay, do you want to tell me now? Wọ́n ní inú ilé ẹni láti ń jẹ̀bẹ̀ kó nílòdó. Ìgbàjúgbà mú tó ń bá mú bágẹ̀sà nù lé princess yẹn tó ń mú tó ń ní kó bọ́ aṣọ ẹ̀. Kán hmm. mú àwọn ọkùnrin gidi mẹ́rin kan ní kán fà lẹ́sẹ̀ kan fọwọ́ ẹ̀ kán wá bókòbókò bíi sixty pieces fún un ṣé ṣé ẹ̀gbọ́n ti bàṣírí ẹ̀ kò fi kọ́kọ́ pé dájú ẹjọ́ wá tó pa àdọ́rú ẹ̀wò láyé ẹ̀ hmm. gbogbo tó sì sí ló fi jóná jóná àbújá rẹ̀ ṣé ẹ̀bàgì ṣàṣì wẹ́ẹ̀ mọ̀dáyé tó fi máa kú. Hmm. ṣùgbọ́n ibi tó wá ti dá ti ń gbé kòtò ọ̀tá kó jìnnà yẹn hmm. náà ti ba iye ara ẹ̀ jẹ́. bàgẹ́sà lọ sẹ́wọ̀n ní sinibà ẹ̀ ẹ bá kọ́ sínú bàbá bàgẹ́sà wà á dárúkọ Ìyábọ̀ Òjó. and it is for good act capital no is for bad act. torí ẹ̀ ń kọ́ lígù dọ́kọ̀ bá ń ṣe ní sàkàní ẹ̀ ní kọ́mùnítì ẹ̀ láwùjọ ẹ̀ ó yẹ kíjọba lè jáde tèmú ìjọba ìyàbò jòlè láì tèmú sílẹ̀ rí ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ẹ́ kó dàrẹ̀ jíyà rò wọ́n fẹ́ẹ́ fẹ́ẹ́ bẹ̀ẹ̀ kó jẹ́ ni ẹ̀wù kan tó ṣẹlẹ̀ ní ní ní Ìbàdàn lánàá. Hmm, ó ga ọ Ọlọ́run kó ṣàánú wa o. bàbá tó bí mi lọ́mọ hmm. ikú ò ní pa wọ́n àrùn ò ní ṣe wọ́n. àmín o tí ó bá tí ó bá bá pariwo jù wá gbọ́ nílé ìfowópamọ́sọ pẹ́lá hmm. ayé táwọn mc olómọ ń jẹ́ sí náà bá tèmi náà jẹ àwọn hmm. bá dájú náà sì jẹ. Hmm. so ni pé mo gbà báyẹn lórí wọn àgbàgo mo kọ́ ọmọ mi náà yétí pé àtàǹkọ̀ pé nígbà ìyá mo ń ṣàdúrà pé àwọn tó tukú kó lọ́kọ́ fóònù kẹ́ wọn ta ló mọ ta ló mọ tí wọ́n ṣe ń bẹ̀ yẹn wọ́n ti bàyé àwọn èèyàn kẹjẹ ń bẹ ẹnì kan ló máa wà burúkú láti fi ẹ̀kọ́ bá ẹ̀jẹ̀ lẹ́ni ọmọ ẹgbẹ́ máa rìn ìrìn gẹ́gẹ́ ń pọ̀nà ká má tẹ̀yìn tì ká hmm. kí ká má tẹ̀yìn tì wá hmm. ẹ wò mí ẹyẹ yẹn lórí Facebook iṣẹ́ ẹ wà very careful hmm. ẹ ti sọ àwọn èèyàn kan giri ẹ mọ owó tẹ máa máa dá ẹlòmí máa lọ dá ewé èpè owó bànújẹ́ tí wọ́n ní àníkan ló fún lówó fẹ́yẹ̀ tì sí gbẹ̀jẹ̀ lọ́wọ́ tó mọ ìyẹn là pariwo fún yín torí pé ẹ wo àfikún síkùn ẹgbàlejò gan máa bẹ́tù ẹ̀ lọ sórí ètò ẹ̀yìn onípè ní awareness ẹ̀ka gbóyè mi ká wo láàmì tó wáá gẹ́gẹ́ àìdá yẹ́kẹ́ mi gbọ́n wọ̀nyí mi gábẹ́ agbésò lọ́wọ́ ìgbésò ní pírọ́gọ́fọ̀ mi sí pé agbẹ́wọ́n yẹn ká o agbègbè ẹ̀ torí òun ẹ̀dá tí àwọn èèyàn ni ìkọ̀ twenty twenty four yìí hmm. wọ́n ká gbọ́dọ̀ la ojú ẹ̀ ló ń lò fún dodgy things bàbá ìjọ ẹ̀ lọ ṣùgbọ́n all right bye bye so tó bá máa di lọ́la lágbọ́rọ̀ ọlọ́run nígbà tá a bá gbé ètò yẹn jáde tán ẹ̀yìn náà rí rísìn tó jẹ́ pé ah ọmọ yìí ẹni wọ́n ní kó ṣe DNA wọ́n pariwo wọ́n ṣe gbogbo ọmọ yìí ṣàǹsá ló ń yọ bọ́rọ́ bọ́rọ́ bọ́rọ́ àwọn ìgbà tán sún kan gírí ó ṣe ń jo òwe pé eh, àwọn ló ń sá rírọ̀ kì í ṣe láti ló ń sá rísìn tó fi ní òde oh, ṣe DNA eh, àwa rí i bẹ́ẹ̀ eh, bá ṣe ń <laughs> bọ́ ṣe ń yọ sọ́nà là ṣe ń yọ gbọ́ bọ̀tọ̀lá àgbéyàn jáde so ẹ jẹ́ ká kọ̀ntínú lórí ọ̀rọ̀ èṣù tán wá ń pa àwọ̀dà wọ́n gbé funfun wá lénìí àá pàtẹ́wọ́ fún wọn wọ́n gbé dúdú wá lọ́la àá ní èè àmọ́ ń gbò tó bá dé táìmù kan ojú gbogbo wa ti wá là àti rí pé gbogbo tó sọ pé ọmọ yìí ṣe eh, Lizzy ṣe gbá Lizzy ṣàgbọ̀n àti wá rí i pé ohun tí ẹ̀ ní ọmọ yìí ṣe òun lè yìí náà wá ń ṣe yìí allegation tẹ fẹ́ fi pa Lizzy lọ́jọ́ kìíní àná òun lẹ́yìn náà wá ń ṣe yìí ó gbọ́kọ ọlọ́kọ òun lẹ́tí gba àlùjọ mọ́ wọn lọ́wọ́ yìí kò tọ́jú ìyàwó ẹni àlùjọ ní òun ò lè fún ìyàwó òun ní kọ́bọ̀ àwọn lọ́mọ síta àlùjọ lọ́mọ mẹ́ta síta kí ló wá yàtọ̀ nù tẹ́ fi allegation tẹ́ ṣépèṣépè fún ọmọ ọlọ́mọ sí nǹkan tẹ́yìn wá ń ṣe ń sìn ṣé ẹ wá rò pé bọ́yìn bẹ́ẹ̀ bá ní tẹ́yìn bá ti sọ gbogbo wọn gbọ́dọ̀ gbà nítorí pé ẹ tíìmù yín lajẹ ni àbí báwo kò yé mi nítorí tẹ́yìn wá ṣe nísìn ó tún wá worst ju tẹ́ wá allegation tẹ́ fi tẹ́ go tẹ́ ilé against ọmọ yìí tá à ń pè ní Lizzy Anjorin yìí ó tún worst ju tiẹ̀ lọ. ààrẹ ẹnu ìṣó tẹ́ ẹ̀ sọ yìí ńgbà tó sì fẹ́ Lizzy ó sì gbowó. làtí ọ̀dẹ̀ jáde kó sọ pé kọ́bọ̀ tòun ò ní ta sí lọ́wọ́ in fact ohun tá a gbọ́ ni pé Làtífù ti ń fún lówó oúnjẹ Làtífù òde ti torí ipò fẹ́fẹ́ lizzy kó wá lé Fọládànù Làtífù dáadẹ́ mọ̀ tèmi dẹ́ mọ̀ yẹn Làtífù Lawal kò ń fi ọmọ ṣeré àmọ́ ìtẹ́yìn wá lọ bá tẹ́tún ní ká máa sọ̀pọ́ọ̀tì yín òun fi ọmọ ṣeré kò náà ní ọmọ kò tiẹ̀ rántí ìyàwó yóò létí tí àlùjọ rántí sí ni òun ni Dorcas so ìkanra yẹn ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí irú àwọn àwọn yìí jáde pé ah kí ló dé ọ̀dẹ ló pè wá ní ìwọ́mọ yìí tó bá ń kọjọ́ tán délé ayé aṣíwájú ẹ̀ délé ayé